الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn pé àdìjọ́pọ̀ ojúmọ́ bárúkà ojúmọ́ aláàjẹká ṣe ó pẹ́ ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè rèébi lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnní bèrè lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tí wọ́n ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ mr muhammad ní ìpínlẹ̀ èkó wọ́n ní báwo lẹni tí ikọ́ ọ̀fẹ́ asma tí ò lágbára àti ṣe síyàmù ramadan tí kò sì tún lágbára àti bọ́ àwọn èèyàn ní oúnjẹ yóò ṣe ṣe lásìkò ramadan eléyìí ọjẹ alákọ̀ọ́kọ́ ẹ̀kejì èyí tí ó tẹ̀lé tí màá mú wa òun náà lè tọ́wọ́ látọ̀dọ̀ mr abdulnafi láti us wọ́n ní ṣé ó tọ̀nà nínú ẹ̀sìn islam kíyàn máa fẹnu ara rẹ̀ béèrè lọ́wọ́ olówó kan pé alájà àbí alájà ẹ dákun ẹ má gbàgbé wa nínú zakati yíyọ yín lọ́dún yìí o èyí tó tún wá somọ́ alábẹ́ ó ní pé wọ́n ní tí èèyàn bá ní zakat tí owó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wọ bíi mílíọ̀nù méjì tó sì jẹ́ pé bíi àádọ́ta ẹgbẹ̀rún náírà òun náà ni ó súnmọ́ jùlọ kí zakat yíyọ rẹ̀ kó jẹ́ ṣé ẹni tí yóò yọ zakat yẹn tóun náà tún wá ní bí kan tó tún jẹ́ olówó ṣé ó lè sọ fún olówó akẹgbẹ́ rẹ̀ pé dákun ẹni tí mo yọ zakat fifty thousand naira fún yìí tún bá ń yọ zakat tọ̀rọ̀ ti tiẹ̀ náà fún kí owó tí ó fi pilẹ̀ okòwò kan àbí ìkejì kó lè ba àrẹ́sẹ̀ tilẹ̀ dáadáa látàrí bí nǹkan ti ṣe rí bó ti ṣe rí bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tí ara kan bá ń da láàmú tó ṣe pé ara yìí kò ní jẹ́ kó lè ṣe sòyàmù Ramadan tí ó sì dájú pé irú ara yẹn ó lóògùn tí wọ́n bá tọ́jú rẹ̀ gbèsè àwọn ọjọ́ Ramadan tí ò bá ṣe ni wọ́n máa kọ́lẹ̀ tó bá di lẹ́yìn Ramadan nígbà tó lọ́n bá fún lálàáfíà yóò san àwọn ọjọ́ yẹn padà kíkà ṣe pé gbogbo ìgbà téèyàn bá ti ní ìdùbúlẹ̀ àárẹ̀ kan tó sì ṣe déédéé oṣù Ramadan ìní ọba wa sá fún àti ṣe sòyàm tí ó sì máa lérò pé nǹkan kan bẹ tó ń lè fi parẹ́ láì san gbèsè ń padà wàá san gbèsè padà lẹ́yìn Ramadan ṣùgbọ́n tó bá yẹ pé àárẹ̀ ti ń ṣèyàn àárẹ̀ tó ṣe pé a ti sọ̀rọ̀ tínú nípa pẹ̀lú onítàn lè gbádùn ni nítorí pé wọ́n ń wá oògùn fún ṣùgbọ́n àárẹ̀ yẹn kọ oògùn kò bá ẹni tí nǹkan ṣe láàmú tó ó tún fi ṣe àárẹ̀ sí ní gbogbo ìgbà ni gẹ́gẹ́ bí àárẹ̀ ògbó àmọ̀gbani tó dàgbà kò sí bó ṣe lè ṣe láì pa fẹ́ wá oògùn fún láti fi ṣoògùn ogbó tí ń dà láàmú ẹni tó gbó tó ti dàgbà nǹkan tí ó padà kẹrin rẹ̀ náà ní kó kúkọ wọ sàárè ẹni tó wá pé àárẹ̀ tí ń ṣe báà náà ní tiẹ̀ náà rí àti sọ̀rètí níbi àti rí ìtọ́jú fún un

so tí bá jẹ́ bẹ́ẹ̀ islam ọ̀kọ́ wa pé máa lọ ṣàgbé ká máa tọrọ lọ́dọ̀ ẹnìkan pé má zakati rẹ nítorí pé nínú àwọn àwọ̀ àwọn ẹni tí ẹ̀mí wọn ti kú nù islam ò sì fẹ́ kẹ́mi wa kó kú. ti eléyìí tí ọba wa sọ fọlọ́wọ́ bẹ́ẹ̀ kí kọ́rántì rẹ̀ nítorí àìní ti ń bẹ pẹ̀lú rẹ̀ à ń bẹ lọ́nkọ́ má burú. Hmm. bá yọ zakati bíi eh, àádọ́ta látàrí bójú owó tiẹ̀ náà tó ní bó ti ṣe má. Hmm. so sótún lè bá aláìní tó fún ní àádọ́ta ẹgbẹ̀rún náírà yẹn bá olówó mi sọ̀rọ̀ pé ẹ bá ń wówó fi kún fẹ́lẹ́ yìí nítorí kó lè bàjẹ́ pé tó bá fi tiyín kún tèmi yóò fi lè fi ṣe òwò kan tóun náà fi máa rówó àkọ́kọ́ kò sí ń hmm. pẹ̀lú oúnjẹ ní tẹ́ yọ zakati fún yóò máa fowó zakati yẹn ṣe hmm. kọ̀ọ̀kan yín rárá èyí ni pé kí a yọ zakatu fún tẹ bá ti yọ zakatu fún ntọ́ bá wù ló lè fi ṣe kọ́sá máa ti nà sí ntọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ lẹ́dàá ọ̀fẹ́. bí kẹ́nìkan jẹ gbèsè nísìnyí a sì ti máa ń pé lábẹ́ òfin ọlọ́run ó dáa kíkẹ́ ká yọ zakatu fẹ́ni tó bá jẹ gbèsè. ìgbà táwọn àti wá yọ zakatu fún tán kò sí lọ́wọ́ wa láti sọ fún yín pé owó tí a yọ ń zakatu yẹn ò gbèsè ní kò fi san ẹ̀yẹn sá ti yọ zakatu fún ẹ yọ zakatu fún lábẹ́ pé ń bẹnu ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká fún zakat tó bá wá lo zakat yẹn tó fi san gbèsè rẹ̀ khair tó bá mú tó tún fi ṣe nǹkan míì òun náà lọ́ mà ṣùgbọ́n yìí ẹ yọ zakat fẹ́ni tó yẹ kẹ́ ẹ yọ fún ẹni tẹ́ ẹ wá yọ fún ní tó bá rí i pé òun ní tó síwájú náà àwọn bùkátà òun tó fi gbọ́ ọlọ́run ní yín léèrè wípé ẹ̀ ṣe tún dúró tì láti rí owó tẹ fún báyìí báyìí ló lò fún bẹ́ẹ̀ náà ni ẹ̀yin fún zakati àádọ́ta ẹgbẹ̀rún ẹ wàá tún lọ́ọ́ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ kó nù tún fún láàdọ́ta ẹgbẹ̀rún ẹ wàá ní kó dá bísínẹ́sì lẹ̀ kéyìn ti jẹ́ <laughs> ẹ fún zakati kẹpẹ̀yìn dà báyìí. naam jazakumullahu khairan ẹ má gbàgbé pé lè má darapọ̀ mọ́ wa ní youtube ẹ máa fi ọ̀làdùn níbi ìlú wa tẹ bá ti ń rí ẹ máa láìkí ẹ máa share bákan náà kẹ máa subscribe síbẹ̀ fún àwọn ọ̀tún ètò yìí bákan náà lẹ lè máa ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́ máa pè wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five one six four five four three eight. hello hello ó ti já ẹ jẹ́ kí n máa sọ fún wa yìí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wabushro tó máa ń wáyé ní gbogbo sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inshàlá lọ́la náà ni yóò sì wáyé ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten am prompt àkòrí òun náà ni àdìsọ́kàn tó lálàáfíà àti àwọn ohun tó rọ̀ mọ́ àdìsọ́kàn tó lálàáfíà àti àwọn ohun tó rọ̀ mọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ inshàlá ká sọ fẹ́ni tí ò gbọ́ àwa tí a bá gbọ́ kí Allah kó sì san wá ní ẹ̀sùn lórí lórí ẹ̀ láyé bí àti lọ́jọ́ àgbéǹde alkiyama. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín àti ibi ẹ ti ń pè yìí. orúkọ mi ni ẹrọ Ọlọ́run láti ìlú Ghana. láti Ghana kí ni ìbéèrè yín. ìbéèrè ni ó dá lórí ọ̀rọ̀ rìbá. Hmm. a ní kíní kan tí à ń pè ní mobile money ní ìlú Ghana ní pé gbogbo àwọn network àwọn ni wọ́n ń ṣe tó dà gẹ́gẹ́ bí e, bank tó ìpè yẹn máa ń fi owó sínú rẹ̀ yẹn máa ń gba owó nínú ẹ̀ e, MTN tiẹ̀ e, gbogbo network ní Ghana ni wọ́n ṣe kíní yìí ṣùgbọ́n nǹkan tó rú mi lójú ń bẹ̀ tí ó ń pamọ́ láyà ń bẹ̀ ni pé tí ẹ bá fowó gẹ́gẹ́ bí example ẹ bá fi ten thousand síbẹ̀ abẹ́ fẹ́ fi rajà ẹ fi ten thousand yẹn rajà níbi kan ẹ wá tẹ̀lé ten thousand yìí ẹ gbọ́dọ̀ fi bíi thousand lé lórí torí tí ẹnìyà bá fẹ́ gbà tí o bá fi thousand lórí rẹ̀ kò lè rí gbà kò lè rí owó yẹn gbà mọ́ ní dédé ten thousand yẹn tó tẹ́ bá fi wọ́n ṣe kílè sí kọ́mọ̀ gan nílùú Ghana tó ṣe láti ń ṣe òwò kò láti ń ra kára kápá tó wọ́n fẹ́ bèè lọ́wọ́ spouse wípé ṣé irú nǹkan báyìí sóò ti wọ́ rìbá àbí kò wọ́ rìbá pẹ́sẹ̀ hmm. alákọ̀ọ́kọ́ nìyẹn sá pẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì ni wípé tí ẹ̀ bá níyàwó méjì tó rí pé ìyẹn wá gbadé fún kan níta ayé ó sì pọ̀ fún yàn láti lè máa lọ ṣe dédé pẹ̀lú oorun ìjọ méjì méjì méjì àdìjọ mẹ́ta mẹ́ta tètè ìta apá kan ibẹ̀ nìyẹn tó ń ṣòwò ní ìlú kan náà ni ìlera yìí fún ẹlẹ́ẹ̀kejì láti tẹ̀gbọ́n kan náà tí nǹkan báyìí sì ti mú àìṣedédé dání pẹ́sàn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọlọ́jọ́ kárí àwọn ọ̀fọ̀ àpẹta. àmín alhamdulilayi. Uh, irú mobile money tẹ ṣàlàyé rẹ. naam bá ṣe pé ten thousand tí mi fẹ́ fi ránṣẹ́ sẹ́ni tí mo fẹ́ fowó ránṣẹ́ sí yóò rí gbà ní ten thousand naira àbí ten thousand cedis lópin ìgbà tó bá ṣe pé mo ní tó eleven thousand nínú account. but ten thousand yẹn náà ni wọ́n gbà ń bẹ̀ one thousand yóò sì tún ṣẹ́kù nínú àkáǹtì kò sí nǹkan tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́ tó bá ṣe pé tí mo bá ní eleven thousand ní mobile money o sì fẹ́ fi ten thousand ránṣẹ́ onítàn ó rí ten thousand yẹn gbà gérégé kò sí nǹkan tó burú mbẹ nígbà tó bá sì pé one thousand ni ó tún ṣẹ́kù but by the time tí mo bá fẹ́ fi ten thousand ránṣẹ́ tó ṣe pé ten thousand lásán ni ó sì ṣẹ́kù nínú àkáǹtì mi mo bá ní kí wọ́n bá mi transfer ten thousand cedis sẹ́ni tí mo fẹ́ fowó ránṣẹ́ sí ó wá jẹ́ pé nine thousand péré ni wọ́n fi ránṣẹ́ sí láti ṣẹ́ one thousand kù nínú àkáǹtì mi The account mi ò ní jẹ́ nǹkan tó ń function àfi kó wọ́ ṣẹ́kù nínú ẹ̀ eléyìí kìí ṣe rìbá àmọ́ tó bá jẹ́ pé ten thousand lèmi fẹ́ send so àwọn wa gba ten thousand five hundred five hundred yẹn àwọn fẹ́ gbà fúnra wọn so eléyìí ti já sí èlé ilé ìtẹ̀sìn Islam tí kò fara mọ́ wọ́n ní tá a bá ní àwọn méjì tá a sì fa àwọn méjèèjì sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì súnmọ́ ibi tá a wà gbogbo wa wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kejì tá a fi sí jìnnàjìnnà a kì í ráyè láti dọ́dọ̀ rẹ̀ gbogbo gbà ń ọ̀mà ìgbà olórun kàn àtàwọn kan ráyè là máa lọ ọbẹ̀ tẹ́lẹ̀ yìí ò ti bọ́ sábẹ́ àbòsí bí àbòsí pọ́nbélé náà ni nítorí pé òfin ọlọ́run bá dá lórí pé ẹni tó bá ti lè fẹ́ àwọn méjì dandan dandan gbọ́dọ̀ sí dọ́gba láàrin àwọn méjèèjì ọ̀kan tó sì fojú hàn jù nínú ọ̀nà téèyàn gbà gbọ́dọ̀ sí dọ́gba láàrin obìnrin méjì òun náà ní pínpín oorun láàrin wọn ọjọ́ kọ̀ọ̀kan náà là á pín fọ́kọ̀ọ̀kan nínú wọn ó díjọ́ méjì méjì mẹ́ta mẹ́ta tàbọ́ sí ọ̀sẹ̀ bá wa tẹ́ bá sì jọ fẹnu kò lórí nǹkan kan àyè há ọ̀nà dí ní òjò ńlọ ọ̀dọ̀ ẹnì kejì yóò jẹ́ kéèyàn wá ń jọ gbẹ̀ǹdà òkè ámá lẹ́ni tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan dagun kéèyàn kúkú dúró lórí ìyàwó ẹyọ kan kọ́ má bàa fọ ara rẹ̀ jẹ́ pé ló fi ṣera rẹ̀. Hmm. jazakumullahu khairan. hello. hello. ìyá. Yeah plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. Hello. Hello. Hey. Hello. Wàhálẹ́gùn sálàmù rahmatullahi wa barakatuh ó kọ́ yín àti bí a ti ń pè yìí. Orúkọ mi ní Ìgbàlélá láti Ìbàdàn. Kí ni ìbéèrè yín? Àti àwọn sáájú wa ló jẹ́ ká ní wọn pẹ́. Àmín ìbéèrè méjì ni mo ní. Mhm. alákọ̀ọ́kọ́ ni wípé nínú tí a bá ń ṣe sọ́lá lọ́wọ́ nínú mhm. orí ìwọ̀n yẹn mhm. ṣé ká bẹ̀rẹ̀ pẹ̀lú bísíńlá káka sókè tàbí káka sí iná ká tó bẹ̀rẹ̀ fátíà èyí ni ó tẹ̀wọ̀n jù nínú méjèèjì ìyẹn alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì wá ni pé ẹni tó jẹ́ alùsùn náà sí òun tó wáyé tí ó ń kọ́ yorùbá ní skul tó bá dé tọ́pìkì pé ìgbàgbọ́ àwọn yorùbá nípa òrìṣà nígbà tí wọ́n sì gba àwọn ọmọ yìí nínú ẹ̀gbáàmù pé bóyá bí àwọn oríkì òòṣà nǹkan kan tí ò lè kí àwọn òrìṣà fún àwọn ọmọ nípa ìgbà àmọ́ láti lè yege nínú ẹ̀gbáàmù tó jẹ́ ìbéèrè rẹ̀. alhamdulilayi tá a máa ṣe sọlá tá a sì fẹ́ ké fatiha a sì bisimilahi rahman rahim tó bá yẹ kó bí tá a ti ka kí ó sókè ni jẹ́jẹ́ láti bisimilahi níbẹ̀ eléyìí ni àpapọ̀ àwọn àdéhìtì tó wá nípa sáàsì bísímìlá àbáàní ṣe bísímìlá ní ìbẹ̀rẹ̀ fatiha tó tọ́ka sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹni tó ń bá jólùkọ́ tó ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kan tó ní ṣe pẹ̀lú àlàyé nípa àwọn òòṣà eléyìí táwọn baba ńlá táwọn ń sìn táwọn ọmọ bá sì kọ́ nípa rẹ̀ ó lè fún wa láǹfààní àti ṣàṣeyege náà dánwò òun sì jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi tó wọ́n kọ́ wọn àbọ̀ wọn ní kọ́ wọn. wọ́n kọ́ wọn ṣùgbọ́n lárugẹ. Hmm. nítorí pé mùsùlùmí kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa jẹ kọ́ máa wá lárugẹ. Hmm. nígbà tí èsì pé èèyàn ṣáájú kó tó di pé wọ́n sọ̀rọ̀ iná lọ fẹ́ ṣàlàyé fáwọn èèyàn bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ tó bá ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kò sọ́dọ̀ máa náà nítorí wọ́n ní lẹ́yìn sẹ́tì hikayatul kufri kufra ká ṣàlàyé intanẹ̀kan ṣe tó fi di kèfèrí kò sọ àwa di kèfèrí tó bá ṣàlàyé fáwọn èèyàn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ẹni tí ń ṣe nǹkan ti ṣe rí láì jẹ́ pọ̀ bá wọn gbé lárugẹ lẹ́yìn ìjà bó ṣe. Now, plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. asalaamu aleykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi wa barakatu. o kò yín àti bí ẹ ti ń pè. èmi tí mo pè tán láti náà ni. mo rí i pé àwọn ẹ̀fọ́ àwọn ò gbọ́ àlàyé mi lórí ọ̀rọ̀ mobile money. ẹ ṣàlàyé níbẹ̀ ni pé kí ni bí àwọn ọmọ ìdájọ́ mo fi ń béèrè àmọ́ ti ṣàlàyé mo rí i mo gbọ́ mi yé bẹ́ẹ̀. Eh, tó ṣẹlẹ̀ ni pé tí yẹn bá ní ten thousand tí yẹn bá ní one thousand Ghana cd lórí mm-hmm. àkáǹtì mobile money ìyẹn wàá fẹ́ fi one thousand Ghana cd ra ọjà ní bìkan ìyẹn ní láti sẹ́ndì one thousand Ghana cd sẹ́ńtì yẹn fẹ́ fi rajà lọ́wọ́ ẹ̀ ẹ lè sẹ́ndì one thousand Ghana cd yẹn àyàfi kí ẹ fi one cd eh, ten cd lé lórí torí tẹ bá sẹ́ndì one thousand Ghana cedi yẹn kò ní débẹ̀ ní one thousand Ghana cedi wọ́n yọ ten cedi lórí ẹ̀. Naam, ó ti yé. Ó ti yé. Ẹ̀yin náà ṣàlàyé bá ń tẹ́lẹ̀ náà. Naam. Ọ̀tọ̀ ni bẹ́yìn náà ti ṣàlàyé. Naam, àbí o. Ẹni wọn ò ní fi ten thousand ránṣẹ́ àfi kó o ti ní one thousand no account. Mm-hmm. Sọ eléyìí ó hàn bẹ́yìn náà ti ṣàlàyé pé lè ní. Mm. Sọ ó hàn dáadáa èlé ni. Mm. Sọ ọlọ́run ọba sì ṣèlélé wọ̀. Mm. Èlé ọba àjẹkọ́bọ̀ kan èlé ni kọ́dà kọ́ jẹ́ ìpínì èlé náà ni tó hmm. gbogbo aburú tí ọlọ́run bá wa sọ nípa èlé ẹ̀ńtẹ́ gbà lélẹ̀ kéré kò mú kó lórí èèyàn ẹ̀ńtẹ́ san lélẹ̀ kéré kò mú kó lórí ẹni tí ó san hmm. lẹ́yìn ìjọba ṣèjọba. ọ̀rà ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá láti UK ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní ṣé ìgbàláyè ń bẹ fún ọkùnrin àtobìnrin tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ pàdé ara wọn ni wọn ò sì sí ní agbègbè kankan náà ẹnìkan lọ salátọ̀nà bẹ́ẹ̀ nìkejì ṣe ríra wọn wọn ní táwọn lẹ́yìn tí ọ̀rọ̀ ti wá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pé tó àfẹ́ra àfẹ́ra títí ń lọ ṣé ìgbàláyè ń bẹ kó jẹ́ pé ọkùnrin àtobìnrin wọn máa ṣe fídíò kọ́ọ̀lù láti máa fi ríra wọn bá sọ̀rọ̀. rárá wọn kọ́ máa ṣe fídíò kọ́ọ̀lù títí tí wọ́n fi fẹ́ra wọn nígbà tí wọ́n bá fẹ́ra wọn tán wọ́n tún máa ṣe fídíò kọ́ọ̀lù <laughs> kí wọ́n ṣe reality call, so nígbà tí wọ́n bá jọ ríra wọn eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí pé fídíò kọ́ọ̀lù ló bá pẹ́ títí yóò padà sún wọn débi tí ọ̀dà hmm. wọ́n máa ń tọrọ lọ́dọ̀ ara wọn pé sóò lè ya fọ́tò nóòdù rẹ̀ ránṣẹ́ sáwọn. àwọn tóbi láàyè ló ṣe tọ́lọ̀ rẹ̀ so gbogbo àwọn rádaràda jágbajàgba ránranran hmm. Islam ò fara mọ́ hmm. Islam ò fara mọ́ so ṣé wọ́n ti gbà tó bá sídìí rẹ̀ tó bá sí hàn yẹn kó tó fẹ́ ọ. Hmm. so àìmọye tí wọ́n fi fọ́tò di ara wọn ránṣẹ́ síra wọn tí wọ́n padà fẹ́ra wọn mọ́ oníkàlùkù sì ní fọ́tò ìdí ẹnìkejì lọ́wọ́ hmm. wọ́n máa ń halẹ̀ mọ́ pé tí wọ́n bá sọ́ra máa tó àṣírí rẹ̀ para yìí hmm. nítorí di eléyìí báyìí à ní di video call so lẹ́yìn wọn àgbà náà gàdé bẹ́ẹ̀ ẹ ti gbà pé fẹ́ra yín láì kí lè kí lè tún fẹ́ máa tara yín jẹ sí ẹ wà ọjọ́ ẹ pàdé tó fi rí ẹni tó fẹ́ fẹ́ sówó àbí òwò lẹ́yìn rẹ̀ má bá sìkò jẹ́ ọ̀rọ̀ àwọn òbí rẹ̀ fún fífọ́ tó kí gbogbo rádaràdó sì má jẹ́ kó ráyè láàrin ẹ má yé màá fẹ́ ìwọ náà fẹ́ mi lọ́wọ́ pé zina lọ́gbẹ̀yìn rẹ̀. Hmm. zero nine zero five one six four five four three eight ìbéèrè lẹ́yìn náà tún wá láti Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní tí obìnrin bá wà tí ó sì fẹ́ yá ó tó fẹ́ ọkọ ní bó ti ṣe kéèyàn fẹ́ ọkọ lábẹ́ òfin ẹ̀sìn Islam. àmọ́ ìgbà nínú kádàrọ̀ ọlọ́run ọkọ padà jàláìsì ó sì ti bímọ fọ́kọ̀hún lẹ́yìn ọ̀rẹ́ yẹn ó padà lọ fẹ́ ọkùnrin míì òun àtọkùnrin ni wọ́n wá jọ wà títí wọ́n á ní téèyàn tóbìnrin náà bá kú sórí pé ọkọ kejì tó fẹ́hùn iná lọ fẹ́ títí tí ọlọ́run fi móhun náà sọ́dọ̀ tó lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ nígbà tó lọ́n bá ṣèdájọ́ tó yí pété àwọn ọmọ àlìjẹ́nà ti wà àlìjẹ́nà àwọn ọmọ náà ti wọná ṣé irúfẹ́ obìnrin ń tọ́lọ́n bá kára ipò ọmọ àlìjẹ́nà ni tọ́ ọkọ rẹ̀ ṣáájú náà tó náà sì jẹni rí àtọkọ rẹ̀ kejì náà tó jẹni dáadáa wọ́n ní ọ̀dọ́ ni obìnrin ọ wà nínú irúfẹ́ àwọn méjèèjì ọkùnrin. obìnrin tó bá níjọ kọ̀ọ̀kan lọ òun náà ni wọn máa jẹ ìyàwó fún hmm. tọlọmùbá kádàrà pé káwọn méjèèjì ọwọ àlùjáná. ọkọ kínní kejì kẹta tó ti síwájú yẹn hmm. àwọn gba kámú Ọlọ́run bó fáwọn láwọn ìyàwó mi. ẹ hmm. lọ́run. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ibi ẹtí ń pè. àbúrò máa ń sin àkó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí obìnrin ti ń ṣe nǹkan oṣù. bí wọ́n já sí pé déédéé tàbí ẹ dá kò tí ì dá tó hmm. ti kọjá táìmù ìgbà tó yẹ kó dá tó hmm. fi lè máa ṣe sọ́lá. Uh, obìnrin tó ti máa yọ ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù pàtó hmm. tí nǹkan oṣù yóò wá dá kò lè má ṣe sọ láti lọ nítorí pé uh, tó bá pẹ́ nǹkan oṣù náà nísìn wá èèwọ̀ ni lórí obìnrin kó ṣe sọ láti nígbà tí ń ṣe nǹkan oṣù tí ì bá sì ṣe nǹkan oṣù ọ̀ràn yẹn ni kó ṣe sọ̀láàt orókìnrin ò lè máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe nǹkan sùn. Hmm. tó bá jẹ́ pé bóyá ẹ̀jẹ̀ ti ń wá ẹ̀jẹ̀ rẹ̀ ni á wòye ọjọ́ tí máa fi ṣe nǹkan sùn tẹ́lẹ̀ ẹjọ́ hmm. méje ìjọ márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ nígbà tọ́jọ́ yìí bá ti pé gbogbo ọjọ́ yòókù á fún níṣirò pé ẹ̀jẹ̀ rẹ̀ ni wá kó lọ wẹ̀ kó wẹ̀ wípé nǹkan oṣù ti parí kọ́ máa wá sì mára kọ́ máa fi nǹkan dógò kọ́ máa fi nǹkan dégò kó wá dé pé ń sálò àlá fún sọ láti kọ̀ọ̀kan bí o ti ṣe máa ṣe. hello. hello. salaamaleykum. ayé sọláwó rahmatulah ọkọ yìí bẹ́ẹ̀ ti ń gbè yín. látọ̀gbọ́n mọ̀ sọ̀rọ̀. ó kọ yín. ìyá ahmed ń ṣàjà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tí ọkọ rẹ̀ bá ti kú hmm. tí ò fẹ́ ọkọ mi pé ó ní ìbàlẹ́jọ́ níwájú ọlọ́run tí èmi pé ìkẹta rẹ̀ mi ò fi fọ́kọ tí ò rí ọkọ tó wù. alhamdulilayi alhamdulilayi obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ kú tí ò lọ́kọ mi hmm. kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó pin ìgbà tó bá ti lè kóra rẹ̀ ró tí ó sì ranù tí ó sì bàjẹ́ kò sí wàhálà mẹ́. hello ìyá ó ti já ẹ má gbàgbé pé ẹlẹ́mọ̀ darapọ̀ wọn ní ìkànnì youtube ẹ máa fi ọlọ́dún níbi èlò wa tí ẹ bá ti ń rí ẹ máa láìkí ẹ máa share rẹ̀ bákan náà kẹ tún máa subscribe síbẹ̀ pẹ̀lú ọ̀dà ẹ jẹ́ kí n mú béèrè eléyìí náà àbí ìpele yìí ẹ ló kọ yín o. hello. hello. ó kọ yín. aleykum salaam ó kọ yín bí ẹ ti ń pè o. ìyá ní fásitì láti jàbọ̀. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ nu àwọn sàárè ní nọ́mbà àti pé tí a bá sìnkú tán ká máa ṣe àwọn màtàn ká máa ṣe ká máa fi bíkì máa sàárè fún òkú mùsùlùmí. Hmm. alhamdulilayi kò tọ́ nínú òfin ọlọ́run ká máa kọ nọ́mbà sí sàárè hmm. torí pé gbogbo nǹkan tẹ́ ẹ bá kọ sára sàárè kò tọ́ lábẹ́ òfin ọlọ́run hmm. wọ́n nígbà tá a bá sìnkú tán tá a tún lè pe àwọn bíríkìlẹ́yà wọ́n á bá wa mọ búlọ́ọ̀kù láti fi ká sáré yẹn láti fi yípo hmm. àbí láti rẹ kọtọ lábẹ́ òfin Ọlọ́run anabi sallallahu alayhi wa sallam hmm. naha an tajassus al-qubur anabi kọ̀ fún wa láti máa rí àwọn sáré ẹgbà tẹ bá rẹ sẹ́yìn fẹ́ máa gbé bẹ́ẹ̀ hmm. ebi lẹ́yìn lẹ́yìn máa tún sí eléyìí báyìí báyìí ti ṣe sìn náà wọn ni kẹ́ fi lẹ. ẹ lọ́run. aleykum salaam wa rahmatulah ọgbọ́n yóò dín pé orúkọ mi abdulkif láti ìlú ìṣẹ́yìn. ìṣẹ́yìn kí ni ìbéèrè yín. pé màá rí i pé ẹ jọ ẹ dákun pé a bá fẹ́ ìyàwó mm-hmm. a bá jọ sọ̀rọ̀ pé òun fẹ́ gba owó sàdáàkì kí ni mm-hmm. wàá sì rí kí ni à ń dá yẹn láàmú kí ni ìyẹn lè fi. Mm-hmm. ọ̀dà ẹ̀tọ́ rẹ̀ náà ni <laughs> ẹ̀tọ́ rẹ̀ téèyàn gbọ́dọ̀ san tó láàsì ni ó sì yẹ kó máa dàyàn láàmú náà nítorí pọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù ọlọ́run mádàmá ti fẹ́ obìnrin dán tó ti wọlé wọn tó ti di ti tiwọn pọ̀lọpọ̀ ìrònú pò ń jẹ obìnrin ní nǹkan kan mọ́ dípò pé yóò tẹ ìrònú pò wọn san hmm. ẹni kí lọ́ọ́ yẹ kéèyàn ṣe èèyàn wà sẹ́sẹ́ kéèyàn fi rí owó rẹ̀ san kọ́dà kó ṣe kéèyàn lọ́ọ́ máa ṣiṣẹ́ ojúmọ́ tí ó fi máa rówó hmm. so èèyàn gbọ́dọ̀ wá owó rẹ̀ san hmm. èèyàn sì gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ kéèyàn san gbèsè yìí nítorí pé ńgbà wọn ò ronú páwọn san ọlọ́run bò fún wa san hmm. àmọ́ tí wọ́n bá ti lẹ́mìí pé wàá san ọlọ́run bó sì ń rọrùn fún ọ láti san hmm. torí tí wọ́n bá lọ kú pínrín lẹ́yìn ikú rẹ àkọ́kọ́ tí nínú àkọ́kọ́ tá àkọ́ mu nínú dúkìá rẹ náà ní ká san gbèsè gbèsè owó sọ̀dáàkì tó yẹ kó san fún ìyàwó rẹ tó san tó fi kú láyé. Hmm. ẹ lọ́run. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ìyẹn jẹ́ ń pè o isaac kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn energy drink tá a máa mú yẹn kí ni islam rí sí ṣé ó dáa nàbí kò dáa. bọ́ọ̀ ní iṣẹ́ wo máa ń ṣe tẹ́ ẹ bá mú. bóyá tí ó bá rẹ̀yàn ó máa fẹ́ràn lágbára láti ṣiṣẹ́ àbí bí ó máa ń fẹ́ràn lágbára ká. ẹ̀ ń torí pé ń gbà mí ọ̀kọ́rọ̀mọ̀kọ̀mọ̀ lọ́wọ́ irú àwọn oògùn yẹn ó jẹ́ pé ẹ máa mú láti mú kí ara yín jí pépé á ṣèwádìí kí ni wọ́n fi ṣe. Hmm. bí n tá fi ṣe tí ọba ti takò tọ́lọ̀ hmm. kò sí nǹkan tó burú ń bẹ̀. Hmm. àmọ́ tó bá ti jẹ́ ní tó takò tọ́lọ̀ ó burú ọba jẹ́ ọba lùmọ̀ èèyàn gbọ́dọ̀ jìnnà sí i. so lẹ́yìn wá àgbà náà míì wà tó yẹ kó wọ́n máa mú tí máa jẹ́ kára wọn lé lékulè. tó fi wá jẹ́ pé ẹlòmíì ti ṣe mú mu kú mu bá ń kò níyàwó ìyá ọmọ wa wá wa kú wa kádùgbò tó hmm. eléyìí ẹ̀ka kíyèsí ara ká fura hmm. àkọ́kọ́ kí ni wọ́n fi ṣe àwọn nǹkan tí a fẹ́ máa mú hmm. lẹ́yìn wá gbà náà kí ni iṣẹ́ ti ń ṣe pẹ̀lú béèrè tí ẹ ṣe yẹn mú mi rántí nǹkan kan gbọ́ lónìí nínú ìròyìn tí wọ́n ń ṣe nípa ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ ń lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn èèyàn mu ọsàn inú agolo kan òròǹbó inú agolo ni tó wá ń dá rẹ̀ burúkú kan sílẹ̀ fáwọn èèyàn nínú àgọ́ ara hmm. pé gbogbo ẹni tó bá ti mú wọ́n ń tọ́ ẹ̀jẹ̀ hmm. wọ́n ń ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì ti bá bẹ́ẹ̀ kú. nítorí ẹ̀ gbogbo energy drink níka drink ká máa hmm. ká máa sọ wọn mu nítorí pé tó bá délẹ̀ tán ẹni tó ṣe kò so àwọn nǹkan táwọn náà lè mú tí ọlọ́run ẹlẹ́dàá wa dá fún wa láwùjọ wa tí ò ní wàhálà nù pọ̀ hmm. ní ìsinmi àbá mu kùnú àbá mu zobo gbogbo àwọn eléyìí kí ni wàhálà tó fẹ́ mú hmm. jáde ń bẹ̀ èwo lẹ́lẹ́ energy drink kí ni ń jẹ́ bá so ọlọ́run kọ́ máa fi kàkà ṣe wá dípò pa mọ́ àwọ energy drink. <laughs> hello. hello. ó kọ ibi ẹ ti ń pè yìí. gbadebo kẹ́yìn láti ṣùkọ́ lẹ́kọ̀ọ́. láti kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè pé allah sí èdè haúsá ni àbí èdè arabic alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì jàgbábà jáàbù tá a máa ń lò yẹn hmm. àti láwà ni hmm. ìjọba ìdíjọba ọlọ́run. ìjà ìjà ìjà àti ilá àti tọ́bán mhm. wọn ní ṣé ó mọ̀yàn wà lìjẹ̀ náà. alhamdulilayi ìbéèrè tá a ṣe nípa allah allah yẹn haúsá nù. Hmm. allah olùdí lárúbáwá hmm. ẹ̀rùn pé haúsá ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn tí wọ́n ń lò látàrí èdè lárúbáwá lè tè tó hmm. ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn rẹ̀ mú láti èdè lárúbáwá allah ẹlẹ́dàá wa god sọ́lọ̀ gbà god ẹ̀ ẹni tó gagagagaga tá a ríru rẹ̀ lóyìnbó ń pè ń god hmm. god lè wà nínú nǹkan púpọ̀ ẹni tó sọ pé he has become the god of football hmm. god of football god of music hmm. so gbogbo eléyìí ìsọkúsọ láti lọ́lọ́ náà láà pé pé god allah ní gbogbo ayé yìí tẹ́ bá rẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ mú ẹgbẹ́ bù ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan ló ń jẹ́ bá wọn kì í fi ròyìn ẹlòmíì àfọlọ́run ẹlẹ́dàá nìkan olólùkọ yìí hmm. lẹ́yìn ìjọba lẹ́yìn náà kájọ yé wa islam yìí ṣẹ̀sìn haúsá hmm. ẹlòmíín rò pé ọ̀dọ̀ haúsá ni islam ti wá ọ̀gbádùn <laughs> islam àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá hmm. haúsá ọ̀fẹ́ sóríire iná lọ́pọ̀lọpọ̀ wọn fi gba islam tẹ́ bó ṣe jẹ́ pé tẹ́ bá lọ bòmíì náà láwọn àgbáńlá ayé wa yìí ẹ rí ní zero Malaysia ẹ rí àwọn èyí tó pọ̀ jù nínú àwọn ẹ̀yà Malaysia wọ́n ń ṣe islam. Mm. Indonesia ètò pọ̀jù nínú ẹ̀yà wọn ṣe Islam kódà tí bá dé India so ẹ rí èèyàn more than four hundred million wọ́n jẹ́ mùsùlùmí akbaru tajammu'in muslim fil alam India ló wà so eléyìí jẹ́ bó ṣe jẹ́ Islam ẹ̀sìn gbogbo àgbáńlá ayé ni mm. ẹ wá ní ká wé láwàní sórí àti kóbìnrin ọwọ ìjáàbù sóun ló ní ká wà lìjánà ni kì í sóun kẹ jẹ́ mùsùlùmí ló ní kẹ wà lìjánà. Hmm. ẹni bá ti fẹ́ wà àlùjáná yọ jẹ́ mùsùlùmí àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀nlá làlásán ni tẹ̀lé hmm. ìjẹba lẹ́yìn tó bá jẹ́ mùsùlùmí wọ́n á sọ fún ọ pé mùsùlùmí bó ṣe gbọ́dọ̀ múra ni hmm. mùsùlùmí bó ti ṣe gbọ́dọ̀ máa ṣe ni ìsìláàmù ọ̀gbà kóbìnrin wọn máa rìn hòhò kò sì sẹ́sìn kan náà láyé tó gbà pé kóbìnrin ó rìn hòhò ṣùgbọ́n àwọn èèyàn ti yarí máa tí wọ́n ń ṣe lọ́wọ́ torí ẹ̀ ìsìláàmù ìsìláàmù tí wàá sọ̀rọ̀ ẹnu lásán so ìsìláàmù ẹ̀sìn ni tí ń practice tó hmm. o lè jẹ́ mùsùlùmí tó o bá ti ṣetán láti practice ẹ̀ torí náà lẹ́sẹ̀ rí i pé even gan lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì hmm. tí wọ́n bá ní àwọn fẹ́ fi fọ́tò Mary àwọn hmm. fẹ́ fi hàn wá tó ń ti pé kò sí fọ́tò ń gbàna gbogbo fọ́tò rọ́nà ni so ẹ̀rí kí wọ́n ìyá rí pé kò fi nǹkan sórí ọ̀hún ìyá fọ́tò rẹ̀ rọ̀n rí pé kò fi nǹkan sórí tó ń bọ́ láti wá rí ká máa rìn òhò ká máa sídìí lẹ̀ lọ́ọ́ sídìí lẹ̀ wà lìjẹ́ náà ni. ẹ̀yà yọ á pé gbogbo ara tọ́lọ̀ ni o gbé pamọ́ o ti sí ìta o sì lọ fẹ́ wọ àlìjẹ́nà àlìjẹ́nà ń bọ́ ń bẹ́ẹ̀ wá dé bàbá èèyàn bó ti ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a pè ní hudan wa bushro tó máa ń wáyé ní gbogbo sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó jẹ́ ti oṣù yìí yóò tún wáyé lọ́la ọjọ́ tí í ṣe ogúnjọ́ shaban fourteen forty two AH ìjírọ̀ kàlẹ́ndà tó ti ṣe déédéé ọjọ́ kẹta oṣù kẹrin twenty twenty one ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ní ẹ̀wọ̀nsọ central mosque ọ̀jàgbó àkórí ní àdìsọ́kàn tó lálàáfíà àti àwọn ohun tó rọ̀ mọ́ àdìsọ́kàn tó lálàáfíà àtàwọn tó rọ̀ mọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ náà ni wọ́n dára lẹ́kọ̀ọ́ àwọn tó bá àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ aláà yóò sì fi san alẹ́ sùn lórí ẹ lọ́hùn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ yín ibi ẹ ti ń pè. àyíjọ ń sọ̀rọ̀ láti kìí ṣe. kí ni ìbéèrè yín. ẹ ẹjọ ìbéèrè mi ni pé agbọ́nù lẹ́kọ̀ọ́ àwọn àfa kan tó ní àdéhùn ìṣòro ìṣọ́kùn àtẹ̀rẹ̀dá tó wọn ní pé ọ̀dọ̀ mẹ́bà kú bí àwọn ọkùnrin ló kú ni àti ìyá ló kú ni ó ní ọmọ yẹn pé ó lẹ́tọ̀ọ́ àti jẹ́ ní ogún nígbà wọn bí ẹ̀ nígbà wọn bí ẹ̀ ló lọ dáná nígbà wọn ni wọn àwọn ni wọn tán láàrin yẹn tó ọmọ yẹn lè jẹ́ ní ogún anígbàgbé lọ́wọ́ tó ti tẹ́ lọ́sọ̀. ọ̀dà alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run gbogbo ọmọ tẹ bá bí látara pé ẹ̀sùn wa ti láì jẹ́ pé yìgì ń bẹ láàrin àyìn àti obìnrin tí ẹjọ́ bí ọmọ yìí báyìí ọmọ zina ni wọ́n ń pẹ̀lú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run hmm. ẹni tó bá sì ti jẹ́ ọmọ zina kò ní bàbá bẹ́ẹ̀ lòfin ṣeré àṣọ hmm. ṣùgbọ́n níyà ìdí tí wọ́n fi sọ pé ó níyà ni pé àwọn olùmọ̀ sọ pé tí wọ́n bá sọ fún ìyá rẹ̀ pé èsì ìyá rẹ̀ yóò sọ pé inú ta ló ti jáde hmm, bẹ́ẹ̀ ni tí ìyá náà bá sọ pé nǹkan níyà rẹ̀ wọ́n sọ fún pé inú ta ló ti jáde torí rẹ̀ ó níyà yóò jogún ìyá rẹ̀ ìyá rẹ̀ náà jogún rẹ̀ ṣùgbọ́n kò ní bàbá tó eléyìí lòfin ọlọ́run àmọ́ rọ pé ọmọ ọ̀daràn eh, bàbá tó ṣe ọ̀nà tó fi wálé ayégbọ̀nà zìnà lọ́daràn tí ọmọ òjogún rẹ̀ bọ́ fẹ́ bọ́kọ̀ eléyìí ń ṣe nǹkan tó fi ọlọ́run tọ́ka sí. Hmm. Eh, òfin ọlọ́run wọn kọjá nǹkan tá a kàn máa fọ agbárí lásán tá a máa fi sọ̀rọ̀ nígbà tí wọ́n ní kọ́ wá pìtàn bí yorùbá ṣe bẹ̀rẹ̀ hmm. so eléyìí òfin ọlọ́run ọba ni tó bá ti mà nípa rẹ̀ ó sẹ́nu rẹ̀ ń dédé síbí so torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn padà fẹnu kásá tí ó padà jẹ́ kó dáràn níwájú ọlọ́run nítorí òfin ọlọ́run sọ pé nínú ẹ̀ṣẹ̀ ńláńlá wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ máa sọ nípa òfin ọlọ́run ẹ̀sìn ọlọ́run nípa ọlọ́run níta yẹn ò mọ̀ ń parẹ́ hmm. so nítorí ọba ti mọ̀ ń parẹ́ gbẹ́nu ẹ lọ mọ̀ sọ ń parẹ́ mọ̀ sí àwọn èèyàn lọ́nà nítorí pé ọ̀ mọ̀ ń pa hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ ní ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùnní bèlò wa tí ẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ ẹ máa ṣe àrẹ̀ bákan náà kẹ máa sọ̀scribe síbẹ̀ fún àwọn ọ̀tún ètò yìí lóríṣiríṣi tí ó ń bẹ ní àkásílẹ̀ níbẹ̀ ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ yín bí ti ń pè o àbẹ́rẹ́ lọ́jọ́ aláàjì. láti. bẹ́ẹ̀ni sà ìbéèrè mi ni pé àwọn iléeṣẹ́ kan wà tí tí wọ́n fi owó láwìn táwọn yẹn ń fẹ́ ti owó sí ọ̀dọ̀ wọn lẹ́yìn oṣù wọ́n fi àlékún kan sí fún wọn. pẹ̀lú wípé àwọn tó ń fẹ́ ti owó yẹn ó ti ní tí wọ́n máa ó ti ní ohun tí wọ́n máa fi bá wọn polówó ọjà lójoojúmọ́. àwa ní kí n fẹ́ tàbí ìgbà. alhamdulilayi tí wọ́n bá ń ṣe sẹ́fẹ́ nìkan hmm. tó sì jẹ́ pé sẹ́tùn ṣe ń gbowó lórí iṣẹ́ rẹ̀ ìsìláàmù ò bínú sí rárá àmọ́ bí iṣẹ́ kan sọ pé fowó kan rẹ́gísítà tó bá ti fowó rẹ́gísítà ká pé five thousand naira so ìwọ náà tún mú àwọn èèyàn wá gbogbo ẹni tó bá ti darapọ̀ mọ́ wa ọmọ ní commission tó ń gbà lórí ẹ̀ so eléyìí kò tọ́ lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ náà lẹni tó ní kọ́ rẹ́gísítà tó bá ti rẹ́gísítà yẹn tí wọn náà bá ti ń polówó wa fáwọn míì àwọn máa fi commission lé orí owó rẹ̀ eléyẹn tẹ́tẹ́ ni wọ́n ń pè hmm. kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa kí ló dé tó fi jẹ́ pọ́nà tá a fi wọ́wọ́ tó clear kì í sábà wú àwa lórí hmm. àfọwọn ọ̀nà kan ọ̀nà kan ti wà lórí online ti wà lórí ọ̀hún kìnnìkan iná làá máa wá sòrùgbà táwọn arúgbó afẹ́ lówó rọrùn owó rọrùn kan ò sí lọ́pọ̀lọpọ̀ tí kò sábà já sí ọ̀nà kan ní ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá ní ká mọ̀ sùnmọ́ so ọ̀nà tá a fi lè wówó tó clear àwa náà mọ̀ kí ló dé tá à ń sá fún tó fi jẹ́ pé àwọn èyí tó lọ́rọ̀ nínú ńlọ́pọ̀lọpọ̀ nínú wa là ń rọ́ọ̀lù zero nine zero five one six four five four three eight ọ̀dà hello aleykum salaam wa rahmatulah ọkọ yìí o ẹ ṣe o. orúkọ mi ṣẹ̀rí fàtí abdulsalam látòkè wọ́dọ̀ ni wọ́n ti. ẹ̀dá kò bẹ̀rẹ̀ tí mo bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ìgbàdùn àni pé pé gbogbo àṣẹ tọkùnrin bá pa fún yàn náà nìyẹn gbọ́dọ̀ máa mú ṣe bí àpẹẹrẹ ní ìsìn ọkùnrin tí èkì òun torí ìgbà tí aago rẹ̀ gbáàgì tí wọ́n fẹ́ lọ sí ìrànṣọ́wọ́ àtọ́kùn pé ọ̀ya ọ̀jọba ń ṣe kínní fọ́ọ̀bá ọ gbọ́dọ̀ lọ kí òun ṣé ọ gbọ́dọ̀ pàṣẹ òun náà mọ̀ kó fi ilẹ̀. padà alhamdulilayi gbogbo àṣẹ eléyìí tọkọ bá fi pa ìyàwó rẹ̀ lópin ìgbà tó bá jọkọ iná níyàwó gbọ́dọ̀ tẹ̀lé lópin ìgbà tó bá jẹ́ ọkọ iná níyàwó gbọ́dọ̀ tẹ̀lé lópin ìgbà táṣe ọkọ wọn bá sì ti takùtọ lọ tí ó takùtà nàbẹ wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí pápẹ̀júwe tẹ̀yìn mú wa nípa ọkọ tó pàṣẹ tẹ̀yìn béèrè nípa pé sáàtẹ̀ láṣẹ rẹ̀ àbá nínú òfin ọlọ hmm. ọkọ tí sin lọ kìí ṣe sọdáàtì ẹ wá ní ọpàṣẹ ọyọ kẹyìn gan sẹkù lọ́dọ̀ hmm. obìnrin mọ pọkọ ohun èsì lọ kìí ṣe ó kú hmm. haram ẹni kóbìnrin mùsùlùmí wà lọdọ ọkùnrin tí lọ ṣe eléyìí jẹ bó ṣe jẹ eléyìí sọkọ sọ eléyìí ìjábọ̀ ti ṣèjọ́ irú rẹ̀ kọ́ ní apàṣẹ tá a tẹ̀lé torí pé bíbẹ́ rẹ̀ tóbìnrin bíbẹ́ tóbìnrin náà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹsẹ̀ ni. Hmm. hello hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh àti òkò ibi ẹ ti ń pè yín. Eh, abdulhakeem ló ń kó láti láti. láti èkó èkó. kí ni ìbéèrè yín. Eh, àtàwọn dọkítọrù wa ó ní eh, ẹ̀gbọ́n mi kan wà lórí ọ̀rọ̀ tí mo wá tó bí a di twenty years now so àwọn kó owó kan fún wọn bẹ́ẹ̀ ń mi pé bíi fifty thousand pé táwọn ọmọ fi pé kọ́mọ bá fi ṣe business pé owó yẹn bá rí owó yẹn hmm. so ọmọ ṣíà rẹ̀ àbẹ́ òun nìyẹn so unfortunately padà wá lò ẹni yẹn ẹni yẹn ti kú báyìí bọ̀tẹ̀ eh, owó yẹn títí ẹni àwọn lówó yẹn ju bíi oṣù oṣù bíi méjì lọ lóṣù mẹ́ta tí ọlọ́run ní kí àtòwò ẹni yẹn kó fún àtòwò fún ọlọ́run ká ẹni yẹn ò bá bísẹ̀sì kó padà ìṣẹ̀sì ìdí bísẹ̀sì yẹn mọ́ mm-hmm. ó padà wá ó lọ títí nígbà tó pàyà kò sí kankan mọ́. ó ti yé ó ti yé ẹ lọ bí pọ́ìntì gàgà báwọn ẹ lọ bí pọ́ìntì pé báwo lẹni yóò ṣe ṣe àbí báwo lẹ owó ẹni tó jẹ́ lọ́hún ní pé àbí ẹni ẹ ti gbàrà gbẹ́lọ̀ ní pé báyìí. Hmm. alhamdulilayi ẹni tí ó kówó sọ́dọ̀ yín fifty thousand kíkẹ́ máa fi ṣe business èrè tó bá jáde ní àtàrà business yẹn ẹ jọ máa pín èrè ẹ wá ní ẹni tó kó sọ́dọ̀ yín kọ̀pẹ́ tó lọ́n fi gbẹ̀mí rẹ̀ ẹni wọ́n kó fún náà kọ̀pẹ́ lọ títí tó wo ti àti ètò tó kó fún náà fi pòórá tí business náà fi dẹnu kọlẹ̀ ọ̀hún ṣèwádìí ṣé kìí sẹ̀yìn lẹ ṣe sábàbí hmm. tó fi di pé bísínẹ́sì dẹnu kọlẹ̀ tó fi di ń ta wáàtì tí ìbá ti sẹ̀yìn ajẹ́pẹ́ ẹni tó lówó yóò forí fa hmm. nígbà tí ètí ṣe pẹ́yìn lẹ jẹ́ sábàbí tó fi pòórá àmọ́ tó bá yẹ pẹ́yìn lẹ ṣe sábàbí tó fi di pòórá dandan ẹ gbọ́dọ̀ sanwó yẹn padà. Hmm. hello. hello. ó kọ́ yín o so èmi náà mo ti wà lórí online ah. so ẹni yẹn wá ní ẹni yẹn wá sọ pé wá ní owó yẹn ń sìn ìgbà tó wá ti wá ṣiṣẹ́ mi wá náà fẹ́ gba owó yẹn padà fẹ́ nìyẹn wá lọ́mọ yẹn ò bímọ ọmọ ẹni yẹn ò bímọ fún ìfẹ́ ìlówó yẹn padà. tẹ bá ti gbọ́ ayé báwọn ẹ ti gbọ́ tí wọ́n ti fèsì sí ẹ lọ́wọ́. aleykum salaam ó kọ́ ibi ẹ ti ń pè yìí. ìbéèrè yín. ìbéèrè wọn bẹ̀rẹ̀ ni pé nígbà tí mo fẹ́ ìyàwó àkọ́kọ́ hmm tí mo ṣe ágídì ẹ̀fà rẹ̀ ìgbà yẹn kéńjì òjì sí lọ́ọ̀mì dáadáa tí mo fi ṣe bọ̀ nígbà tí mo wá ṣèkejì ọlọ́run ti gbàgbó mi láti rí dáadáa mo wá pé ìyàwó ìrọ̀lẹ́ pé ayé gbọ́ ọ̀run mọ́ ìyàwó sílé òun wá ń dà mí láàmú pé kí ló dé níbi lè ṣe báyìí lọ́jọ́ bá da ìjà yẹn láàrin wa àkọ́kọ́ nìyẹn. ẹ ẹ ẹyẹ ọ̀kan náà ni ẹja mú ẹja sọ yìí kù dọjọ́ mẹ́jọ àkọ́kọ́ ni pé ayé gbọ́ ọ̀run mà jáwé irọ́ wà ń bẹ̀ nítorí pé ọ̀run wo lọ́ mà kí làwọn fẹ́ fi tiyín sí tóbi di pé ọ̀run mà lẹ́yìn náà mùsùlùmí lẹ́yìn lórí àbúrò máa ń ṣe nǹkan tó yẹ kí wọ́n máa ń ṣe fẹ́fẹ́ láretí hmm. so islam ọ̀fẹ́ gbogbo orú àwọn nǹkan báwọn ẹ tú bá lọ sọ́dọ̀ lọ ìyàwó tó síná fún yín òun náà ṣàṣìṣe hmm. so nítorí pé nísìnyí ẹ̀kan ti torí pé ẹ ti lówó àwọn alẹ́ fẹ́ sí ìyàwó táyé ọ̀gbọ́tọ̀ràn ọmọ Oh, tó lẹ́yìn ìjọba tó ṣe. <laughs> ọ̀dà ẹ jẹ́ ká mú ìpè yọ kan sí ìgbà náà ẹ lọ́rùn. sọ́mọ ẹ̀kọ́ àmì tọ́lá wọn sọ àti. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ọkọ yín pápápá ìbéèrè yín. ọmọ olùkọ́ fúra tó bẹ̀rẹ̀ rẹ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ǹjẹ́ ìṣètò sọmọ bíbí wà nínú Islam àbí kéyìn púpọ̀ ní pèsè ọmọ bẹ́ẹ̀ fún fẹ́ẹ́ bí. ẹ̀kejì ni tí ó sùn wọn wà fún sàdáà kì í ní sísan àbí ń débi wá sí lágbára máa nìyẹn sí lẹ́sán àwọn àlekún ọ̀rọ̀ mi sọ̀rọ̀. ọ̀dà wàhálẹ́gùn sálámù rahmatullahi wa barakatuh tó bá di ní ọjọ́ mẹ́jọ inshàlá tọ́lọ́mùbá kádàrà ẹ̀ máa gbọ́ ìsìsì ìbéèrè yín ẹ jẹ́ kí n sọ fún wa lẹ́ẹ̀kan sí pé wáàsí ìta gbangba tí wọ́n wáyé ní gbogbo sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a kò ní hudan wa bushra yóò tún wáyé ní ọ̀la sátọ̀dé inshallah ọ̀la sátọ̀dé ni yóò tún wáyé ọ̀la sátọ̀dé náà ní ṣe ogúnjọ́ shaban fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà ó tún ṣe déédéé ọjọ́ kẹta oṣù kẹrin twenty twenty one bàkàtàbíyà ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ni yóò sì wáyé àkòrí òun náà ni àdìsọ́kàn tó lálàáfíà àtàwọn tó rọ̀ mọ́ àdìsọ́kàn tó lálàáfíà àtàwọn tó rọ̀ mọ́ Sheikh Dr. Sheikh Dr. Sharafdin Gbadebo aláṣẹ àti olùdásílẹ̀ àlèmọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ kí Allah kó sì san alẹ́sùn lórí láyé ń bí àtibájọ́ àgbéǹdàlè kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́n kọ́ bá fi san alẹ́sùn lórí láyé ń bí àtibájọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ àlèmọ̀dínà center tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọ̀làdùn níbi olólókọ̀ mi ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ insha Allah ká máa pàdé ní ọjọ́ ọjọ́ mẹ́jọ títí ọjọ́ mẹ́jọ òun ni mo ń dágbére fún ayé pé sálámù aleykum ọ̀rọ̀ mọ́tò lọ́ọ́ yóò kàtúù.